wọ́n ní wọ́n tún pe ìyá ìyá yín ìyá yín tó sọ wọ́n ní kò sówó kankan lọ́wọ́ yín pé owó abatẹnijẹ́ ní ìyá yín wọ́n ní owó abatẹnijẹ́ nìkan ní ìyá yín máa ń fún yín nǹkan tó sọ wọ́n ní ìyá yín ni òun ọ̀dáwùkọ ìyá yẹn o èyí tó bá dáwùkọ ìyá yẹn ni wọ́n dáwùkọ ó ti yẹ yín sí wọ́n ní owó abatẹnijẹ́ nìkan ní ìyá yín máa ń fún yín hmm. ẹ jẹ́ ká máa gbọ́ yọ ẹ má bínú ní owó ṣọ́ọ̀bù ká lọ máa rógbò mọ́ sí i wa. bí ìyá yín pé mọ́tò máa wọ option kò máa fún yín nìkan ẹ máa gbọ́ ọ̀gá tó sọ pé ìyá yín sọ. wọ́n ní àbúrò ẹ̀ ẹ̀mọ àbúrò ẹ̀ tó wà ní London wọ́n lábúrò ẹ̀ ó sẹ́ndì mẹ́sẹ̀gì sí ìyá yín wọ́n ní mọ́tò ẹ̀ máa wọ option ó ti wà lọ́pṣọ̀n ẹ jẹ́ sọ fún wa option wo ni àdírẹ́sì wo ni option place yẹn ká lọ gbé option lé lórí ká lọ máa fi kọ́ ẹ̀fọ́ a máa máa lọ máa fi tapa ńlá ni àti pọ̀nmọ́. wàláì nítorí pé tí bá ra mọ́tò yẹn ní option màá mọ̀ wọn bẹ̀ balẹ̀ ayé ẹ̀jẹ̀ màá lọ sí Saturday Saturday market níbi níbi kí ló ń pè abéwùdù yẹn ṣé ti yẹ mí ní jìnnà sí ẹ a lọ sí saturday saturday market wọ́n tún lọ sí sunday sunday market ẹ̀yìn ẹ̀ ní máa máa kẹ́fọ́ sí màá bàjẹ́ màá máa pé ẹ̀fọ́ rírò rẹ̀ ẹ̀fọ́ ìsebẹ̀ ọmọ ẹlẹ́fọ́ ló dé yìí o ìgò bẹ̀ta. mo kí yín ẹ jẹ́ ká ṣe máa gbádùn ṣó yìí díẹ̀ mò ń bọ̀ ẹ kàn sáré fi oúnjẹ sínú ká wá mú ètò wa ní oníràbádì gan. Hmm. iléeṣẹ́ yemtex à ń ṣe zes lọ́wọ́ láti <laughs> august thirty di september six iléeṣẹ́ yemtex exclusive à ń ṣe six lọ́wọ́. ẹ sábọ̀ bí ló ṣe ń di ẹ̀ ẹ ṣáà rí pé a ti fẹ́ lọ sùn hmm. wọ́n bá sẹ́ndì information sí wa pé dọ̀kásì dọ̀kásì apààyàn wọ́n ní pé ó ti lulẹ̀ wọ́n ti gbé lẹ́sọ̀sì wèrè lọ ó máa bẹ́ síta sí ẹ̀ máa rí wèrè àwa sọ fún yín pé don't mind them their lie is a lie ẹni kò fún yín ní proof ẹ má gba ẹ má gba èyí tó máa ń upload síta fún yín o because èmi bẹ́ẹ̀ ṣe rí nìyí mo máa lọ síbẹ̀ ó ti èyí máa lọ bá yín gbé original proof wa àwa wà ní UK nàìjíríà ló wá àwa máa gbé proof yẹn síta àbúrò ẹ̀ gangan ó ti sọ fún ìyá pé wọ́n ti lọ ṣe mọ́tò yẹn ní ọ̀ṣun ẹ̀jẹ̀ àtúgbọ̀ voice note yẹn pọ̀ ó pọ̀ ẹ̀ sábọ́ọ̀dù náà mọ̀ pa àkọ́tí kò sọ yìí o ó mọ̀ pé tòótọ́ ni anamáyọ̀wá sọ tọwọ́ òun lọ́nà ọmọ lóyún burúkú tó lọ sọ̀rọ̀ ọ̀dọ̀ káàtì mọ̀ ẹ̀sàbọ́n ẹ̀sàbọ́n ìgbẹ́yẹ pé ìwọ̀n ọ̀dọ́ lókè láṣìírí olóyún burúkú máa wá fi ṣe tó máa wá fi ṣe ṣóò ní ọmọ òṣì gbogbo nǹkan ní kọ́ńtẹ́ǹtì lọ́dọ̀ ọ̀dọ̀ ọmọ wá fi ṣe ṣóò ní ìgbà tó lọ́mọ ọlọ́mọ rẹ̀ ló máa sọ oúnjẹ gidi fún wèrè ọlọ́mọ rẹ̀ ká ló bímọ rẹ́ǹsì ni a ti mọ̀ pé wọ́ọ̀rọ̀ yẹn kò kí ń ṣe content wèrè wèrè lọ sọ ó lọ sọ síta inú ẹ̀ ń dùn ní pé o máa ẹ máa wo mẹ́sàbọ̀ kì í ṣe sọ o o máa wọ́n mọ lórí burúkú. sáà mi fi mọ́ kejì dé. lórí social media ṣé kò sanwó pé wọ́n ti gbé ó fẹ́ ju ẹ́sàbọ̀dù ni òun náà fẹ́ wá sórí social media kó sọ pé òun ra mọ́tò tuntun nǹkan tẹ́sàbọ̀dù sọ nìyẹn o <laughs> àṣẹ olórí burúkú ẹ bó ṣe sọ nìyẹn àṣẹ olórí burúkú ẹ voice note mò ń gbọ́ yẹn wọ́n rìkọ́dì ẹ̀ ni o àṣẹ olórí burúkú ọkọ̀ yẹn pé tí bá pè ẹ̀ ṣe mọ̀ pé òun àtẹ̀yàn lọ́jọ́ ń sọ̀rọ̀ wọ́n máa gbóhùn ènìyàn àṣẹ olórí burúkú ẹ̀ kò owó oṣù mẹ́rin ni kò ti san wọ́n àní wọ́n palẹ̀ mọ́ mọ́tò yẹn ni wọ́n gbé nǹkan wọn máa fi gbé mọ́tò yẹn lọ ó ti wà lọ́dọ̀ àwọn tó ní mọ́tò ń sin wọ́n lọ́ọ́ máa tà wọ́n máa fi owó yẹn owó tó bá ṣẹ́kù ó sì máa sàn yìí tó kú. <laughs> olórí burúkú wèrè tí ò jíṣẹ́ tó fẹ́ lo mọ́tò olórí burúkú nígbà tí wèrè ra mọ́tò ó ní nínú ìdílé àwọn ó ní fídíò yẹn ò dọ́ka sí wọ́n pé fifteen fifteen phone mi ló ti wà lọ́wọ́ mi sí ó ní nínú ìdílé àwọn ṣé wọn pé Vincent ti ya pa nìyẹn tó bá ti rí àwọn Vincent tó ń sá nǹkan bíi èmi wọ́n fún wọn o ẹ̀rọ yìí sí ó ní pé nínú ìdílé òun fifteen phone àti laptop ó má bí nǹkan kan bẹ̀ ẹ̀ mọ̀ pé ìlú lèmi ó sọ fún yín pé tí ọjọ́ bá dé ẹ fẹ́ balẹ̀ ayé yín jẹ́ nítorí evidence yín ló kún bẹ̀ ayé yín fẹ́ bàjẹ́ evidence yín tó máa wọ́n yín lọ sẹ́wọ̀n kò ló wà bẹ̀ òye yín sọ fún yín <laughs> ọlọ́mọyé wa don go to school she didn't go to school máa fi yé yín pé ìtẹ́ lọ sí school mo gbọ́n ju yàrá yìí àní pé ọpọlọ oúnjẹ ìsìn gbà náà ọpọlọ tèmi ẹ̀kọ́ yìí oúnjẹ ń sin gbà mí èyí ló ṣe tẹ kàwé tẹ gba ayé yín bàjẹ́ ayé yín bàjẹ́ òní fídíò ẹ̀ tó sọ pé wọ́n bá apààyàn ó wà lọ́wọ́ wọn ó ti wà lọ́wọ́ wọn ó ti yẹ bó ṣe ń ṣò bó ṣe pààyàn bẹ́ẹ̀ ni ẹ ṣe máa pààyàn bẹ́ẹ̀ ni ẹ ṣe lè pààyàn ó ti yé ìyá kí ló fúláàgì fídíò yẹn káàkiri fún kí ló fúláàgì ẹ̀ ǹjẹ́ kó gbó viral náà lọ́kàsí adéyínká èbí wo ló mọ báwọn èèyàn ṣe lè para wọn ẹ bó para wọn báwọn èèyàn ṣe lè para ohun ọṣẹ náà ó lè ó lè describe ẹ fáwọn èèyàn ẹ bó para náà <laughs> alẹ́ wọn ló máa padà sí láyé ẹ. ẹ jẹ́ ká rọra gbádùn kínní ìtàn mo fẹ́ sáré wọ̀ mu oúnjẹ mi kó gbóná kí n wá fi sínú ká wá sọ̀rọ̀ hmm, mo ṣe show kan níbi three days bí i abi two days. wọ́n ti wá gbé mọ́tò inú mi dẹ̀ dùn yìí pé ẹ ti ń rí ivu gan ọlọ́wọ́ síbí gan àwòké bí mo ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ń gbà mí kò ń ṣe gbogbo ẹ̀ pátápátá náà ló jẹ́ pé ọ̀n tọ̀hún yẹn máa wí ó ń ṣiṣẹ́ fún ọlọ́wọ́ síbí ó ń ṣiṣẹ́ fún ọlọ́wọ́ síbí inú mi wá dùn yìí pé inú àwọn ọ̀rọ̀ yẹn ọlọ́wọ́ síbí fi ṣe update lónìí àátún fún yín díẹ̀ lónìí àátún ṣe kíni àátún fún yín díẹ̀ lónìí. ti pọ́ọ̀sì invoice mi wọ́n nígbà tí owó yẹn owó tó jẹ ó ti wọ oṣù mẹ́ta ni wọ́n ti fún ní wọ́n nì wọ́n ní oṣù mẹ́fà ló jẹ nísìn máa gbọ́ jẹ́ máa gbọ́ lọ. wọ́n ní kò sówó kankan lọ́wọ́ wọn wọ́n ní pé ṣé ẹ̀ máa gbọ́ mi nítorí pé sáńsọ̀nù bàjẹ́ kan ẹni sùn mi kò fẹ́ mọ̀ bóyá ẹ̀ máa gbọ́ voice ẹ̀ mi. ó lè gbọ́ ẹ̀ lè gbọ́. Dave Van song ó máa ń fà ó máa ń ó máa ń láòdù because mo lo earpiece. ẹ má gbọ́. ẹ pagbo ẹ jẹ́ kí ẹ pagbo mo kí yín bàbá ẹ káàbọ̀ sà hmm. lórí woman tí wọ́n pè sọ́dọ̀ yín lẹ́ẹ̀kan yẹn tí ó dàbí pé bí a mo sọ̀rọ̀ gbogbo èèyàn náà kúkú gbọ́ bó ṣe sọ̀rọ̀ but ló jẹ́ kémi náà ṣe bẹ́ẹ̀ yẹn but all is well tí àwọn èèyàn bá ti sọ̀rọ̀ pé is okay is okay ẹ̀ kí woman náà kó má bínú ẹ̀ tó bá yẹ pé bí a bá ṣe sọ̀rọ̀ sí but tọ́wọ́n náà bá wo àwọn ọ̀rọ̀ tọ́wọ́n náà sọ ẹ̀ eléyìí òun ṣe wípé bí a mo fẹ́ fi fún reply but anyway ẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀ lè gba nǹkan tì lọ́wọ́ mi ẹ̀ mọ́mì náà kó má bínú kọ́ má bínú ilé ayé ò lè tó tó bẹ́ẹ̀ yẹn ilé ayé ò lè tó bẹ́ẹ̀ yẹn kọ́ má bínú bọ̀ tọ́ bá tí gbogbo yẹn náà bá gbọ́ nǹkan tó sọ èmi ò mọ wéètì tí ọ̀rọ̀ yẹn fi máa ń jábọ́ tó fi máa ń dàbí búlẹ̀tì lára ẹlòmíì bẹ́ẹ̀ yẹn so kọ́ má bínú kọ́ má bínú so ti ẹ̀yin ẹ pagbo ẹ̀yin náà má bínú ṣẹ gbọ́ so ẹ jẹ́ ká gbọ́ ṣáàtì yìí kí n fi lè fi oúnjẹ sára mo fẹ́ fi òkèlè sára so ṣó yẹn á lè dìpù díẹ̀ à ń dúró lé lórí àárẹ̀ lórí àárẹ̀ lórí. wọ́n ní oṣù mẹ́ta nígbà tó dóṣù mẹ́ta tó ti wo oṣù mẹ́ta lọ ti fún ní wọ́nì oṣù mẹ́fà lọ wọ́n ní kò sówó kankan lọ́wọ́ wọn o wọ́n ní wọ́n àbúrò obìnrin ní UK ẹ ṣàmù àbúrò ẹ̀ kí tiẹ̀ lórúkọ yẹn náà. Ah, kí ló wúkọ àbúrò ẹ̀ yẹn náà ẹ ṣàtìmọ̀ àbúrò ẹ̀ àbúrò dọ̀kásì nínú UK obìnrin yẹn tó máa ń kọ́ àwọn ọmọ ẹ̀ lọ́ba yẹn wọ́n ní kó lọ bá ìyá wọn ló sọ fún ìyá wọn pé mọ́tò dọ̀kásì máa wọ option pé ó sẹ́ndì mẹ́sẹ̀jì yẹn ó sẹ́ndì méjèèjì yẹn sí pé mọ́tò ẹ̀ máa wọ option kò dá wọlé hmm, wọlé ọlá is okay ẹ ẹ àgbà fún àǹtí yìí mingret um, àbí kí lè ti pè mans. it's okay wọlé ọlá <laughs> eh, kọ́ máa kàn máa wò pé bí àwọn nìkan náà wọ́n lè wá fún àwọn èèyàn lọ́rọ̀ lórí Facebook náà ni but anyway ẹ̀pàgbò àti gbogbo àwọn ẹ̀pàgbò worldwide eh, ọ̀ lè gba pọ́tì lọ́wọ́ wa àti pé àgbà náà àgbà náà ló máa ń fi àgbà rẹ̀ èèyàn jẹ ká kàn ṣe bẹ́ẹ̀ ṣẹ́gbọ́ ẹ̀yin tèmi ẹ má bẹ̀rẹ̀ sátidé kí n tó gba sáìdì ìbẹ̀rẹ̀ because à ń lọ sí kí ló ń pè à ń lọ sí lucian àdé ń lọ peckham ogójì àlùkò sátidé ó di sátidé kí a tó gbà bẹ̀rẹ̀ because màmá tó wà ní wúlíṣì tó bá lè sọ pé òun fẹ́ pọ̀ mọ́ a máa gbà bẹ́ẹ̀ tá bá ti lè drop pọ̀ mọ́ ní wúlíṣì ó di dandan bá débẹ̀ àgbàbẹ̀yẹ ayé àbẹ̀ máa ń ṣe dúdú òògùn ẹ̀fọ́ yìí. <laughs> màá sọ fún dráìvà mi ẹ ti yé yín ẹni tó máa ń wà mí yẹn tó máa ń wà mí yẹn màá ní pé kò ní fẹ́ débi junction yìí ó kúkú mọ̀ pọ̀ rẹ̀ mi ni mo ní pé mo fẹ́ kí i pé mo fẹ́ máa sọ̀rọ̀ á lè tẹ̀ slow pé mo fẹ́ jọwọ́ sí ẹ pé yòówó bó ṣe lọ òkúkú gbọ́ payán ògbélé wa kó pẹ́ gbọ́dá. Maya kí o wèrè wàá wo ṣọ́ọ̀bù yàrá ó ti ti panú lẹ́nu ìṣọ́lé wọ́n ti pa mí kò lè méjì owó kankan lórí ìpè tó fẹ́ pàdé kan tó fẹ́ pa Lizzy ní pé kí Lizzy má bàa gbà yé ta ló wá kú sáyé sí òun kọ́ ló kú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo nǹkan máa ma bàjẹ́ fún mi ni kẹ́kà sí àbúrò nǹkan á bàjẹ́ fún mi nígbà ó máa lulẹ̀ pẹ̀lú ni mo sọ bẹ́ẹ̀ fún mo sọ fún ọ nígbà yẹn mo ní ẹrù tó bá lè gbé ni kò gbé ìpọ́nlé ojú lórí burúkú àgbáyé <laughs> olóṣù lóò bí abi fún ẹ̀yin tẹ̀ wà ní alálùbárí kájà rẹ tó máa ń lo fọ́tò mi ẹ̀ ní bínú o ṣe ti yẹ yín sìn hmm. mo nífẹ̀ẹ́ yín gan o bẹ́ ṣe ń bá mi lo fọ́tò mi ṣe ti yẹ yín sìn torí pé ẹ̀wọ̀ yìí pé téèyàn bá wà nílé ayé èèyàn máa ń lọ alo ilé ayé jẹ́jẹ́jẹ́jẹ́ ni oníkáyé lè yẹ yọ ìfẹ́ tí mo ní sí yín ni o èsì yẹn ní sí torí gbogbo àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń lo fọ́tò wa fún iṣẹ́ ibi wọ́n ń dà nínú olórí ni tí o ti yẹ yín sí kó má bàa kó yín mọ́rú. tọ̀ ẹjọ́ ẹ bá mi lè kó fáìn mi ẹ má yẹ kó kó inú ọ̀ka ẹ̀wọ̀n kó wípé àní sọ yín pé a fẹ́ sẹlẹ̀bírẹ̀tì ká tó lọ ó ti yé yín sí ẹjọ́ àti ìrìn gan ìbànújẹ́ ò ní jẹ́ tìyín torí wọn ò ní ṣe é gbé wọn ò ní ṣe é gbé kò pọ́síbù ọlọ́wọ́ máa ń gbọ́ kọ́ ní mú odindi èèyàn hundred wà ní kọ́ láti fi sílẹ̀ wà láì mo ní lọ pé èmi ni mo sọ pé ó ti yẹ yín ọ̀nà mm. bí oru nínú wa tí mo fi ń sọ̀rọ̀ omi tó síbi omi ṣe gbé ilé ayé mi kọ́ ni wọ́n ti ṣe gbé àfikún kí ní ayé mi rẹ̀ mo sọ wọ́n fún mi máa ṣẹlẹ̀ sí mi ò ní dáadáa ẹ má fọ́tò mi dáadáa ni o ṣe ni hmm. àwọn tó ń lo fọ́tò mi láburú wọ́n mọ owó aburú tó ń tàn sínú gbèsè ayé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. mò ń kí gbogbo yín o mò ń bọ̀ o. ẹ ṣàkóso ṣe dáadáa má ṣe burúkú sí èrè kò sí èrè kankan níbi burúkú kò sí èrè kankan níjọ́ tí ilẹ̀ bá máa mọ́ bá babaláwo tó ń ṣiṣẹ́ fún ẹ̀gbọ́n ó máa ṣiṣẹ́ ṣe o aago ìgbà látijọ́ tó ń ti ń ṣiṣẹ́ àwọn ọmọ òun ọkọ̀ òun àkókẹ́ inú wá dé tóun wá fi àwọn ọmọ òun bí nígbà tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ tòun máa ń lo ẹ̀dà nìyẹn ní tápá lé mi ẹ̀mí bá burú ní ayé yín o nífẹ̀ẹ́ tèmi gbogbo yín pátápátá inú yín á dùn ẹ̀yìn yín á kú lórí burúkú làwọn pípọ̀ ojú bọ̀rọ̀ kò kí ń gba ó ti yẹ yín ojú lásán ò ṣe ọ̀rọ̀ òògùn ojú lásán nǹkan tó ń bá àti fi kú fún adé máa ma fi kọ̀ báyìí fún òògùn ọdún pọ̀ nìyẹn ó ti yẹ yín sì ìkà ni wọ́n oúnjẹ ìkà òun ni ìka máa ń jẹ aṣọ ìpọ́njú ni ìka máa ń wọ̀ omi ìkorò ni ìka máa ń mu ọmọ ìpọ́njú ni ìka máa ń bí ó ti rí irú nǹkan tó dáa fún wọn nìyẹn irú ìpọ́njú ni ìka máa ń wà tó máa fi ń lo ilé ayé ẹ̀. a o mo ti bí o ṣe tán. ẹ jẹ́ kó lọ síbẹ̀ kó lọ tẹ́ orí atẹ́tẹ̀ mi ó ti yẹ yín hmm, bó ṣe fẹ́ gbápá bó ṣe fẹ́ gbẹ̀sẹ̀ ó ṣe bí èmi àti wọn kọ́ máa nìṣó kọ́ máa wọ pléènì lọ sí ilé babaláwo nígbà ọgbọọgba ibi pẹlẹbẹ náà ló máa máa fòlé náà mo lọ sọ bẹ́ẹ̀ fún yàrá yàrá orí ojú tó ní ojú tó kù gbogbo of course èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ìdè bẹ́ẹ̀ ni ó ìṣàsí ibi ìbàlá máa wà tá a máa ti wá rẹ́rìn bá hmm, a ṣe wá rẹ́rìn la ṣe máa jó lọ́la la ṣe máa ti wá fàyè wọn jó ó máa gbà skilliciously skilliciously ṣùgbọ́n ibi ìbàlá máa yí. ẹ ẹ dá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. ránṣẹ́ ìyá ẹ̀. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. mo fi fídíò yẹn a ní ká fi wo táìmù ara wa ni. now mi ì fẹ́ pa ṣáàtì tí mo fẹ́ ṣe mi ò fẹ́ pa mọ́ mi ì fẹ́ papọ̀ mọ́ ṣáàtì Anamáyọ̀wá Anamáyọ̀wá fún wa ní update nǹkan tó ń ṣẹlẹ̀ ní tòsí òkété ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ lẹ́sẹ̀kẹsẹ̀ kí n dẹ̀ padà wá òun ni ṣáàtì yìí máa fi ṣe kíni ló máa fi dùn ṣó ti yé yín mo yí àwọn nǹkan kan torí ẹ̀ mo ṣe sọ fún yín pé tẹ́ bá ti ń gbọ́ àwọn ṣáàtì wa a máa máa kóòdì ẹ̀ fún yín mo ti ṣe kóòdì ẹ̀ la ṣe ń kóòdì ẹ̀ fún yín so mo rò pé ẹ ti rìvásì àwọn ṣáàtì wa ń sìn wípé àbí ṣé àwọn ẹrú ẹ̀ tún máa jáde àwọn ẹrú ẹ̀ tí wọn ò sòdodo fún ṣé wọ́n máa jáde sí yín pé ṣáàtì tẹ̀ ń gbọ́ mò ń bọ̀ kí wọ́n sọ fún yín ẹ̀ rí i pé ó ń pariwo aṣọ ó fẹ́ fi ṣe distraction ni aṣọ yẹn ló fẹ́ ká máa sọ̀rọ̀ lé lórí ẹ̀yẹn má fọ̀ èmi mọ̀ ó fẹ́ ká máa sọ̀rọ̀ aṣọ pàtí yẹn gbogbo yín ti mọ̀ èmi àti yín ti mọ̀ wípé kò sáṣọ pàtí kankan tó fẹ́ tà gbogbo wọn náà ó ti di ọmọ yẹrí ẹ òkò ń bọ̀ hello ẹ jẹ́ kí n lọ because fóònù yìí gan.